ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá ló ń dé sétí gbọ̀nyìn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 ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ ìrọ̀lẹ́ òní láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè lesotho tí yóò máa wáyé lórí pápá ìṣeré Godswill Akpabio tó wà ní ìlú Uyo ìpínlẹ̀ Akwa Ibom agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles Victor Boniface ló ti sọ di mímọ̀ pé òun yóò máa sa gbogbo ipá rẹ̀ láti rí pé ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ṣe àṣeyọrí lónìí agbábọ́ọ̀lù victor boniface ẹni ọdún méjìlélógún ni àwọn ènìyàn ti gbàgbọ́ pé yóò máa kó ipa pàtàkì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ òní látàrí àìsí nílé agbábọ́ọ̀lù victor osimhen àti samuel chukwueze bákan náà ni agbábọ́ọ̀lù náà ló ti ń dábí ọdún rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bayan leverkusen níbàámu góòlù méje tó ti gbá wọlé àti ìrànlọ́wọ́ márùn-ún tó ti ṣe lórí pápá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè lesotho ni wọn yóò máa kojú ara wọn lọ́jọ́ kẹrìndínlógún ọjọ́bọ̀ òní ní pápá ìṣeré gọ́sùn àpapọ̀ tó wà ní ìlú Uyo ìpínlẹ̀ Akwa Ibom láago márùn-ún ìrọ̀lẹ́ kí wọ́n tó tẹ̀síwájú lẹ́yìn ọjọ́ mẹ́ta láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè zimbabwe akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool Jurgen Klopp ló ti ń kọrin ìyìn fún agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Egypt Mohamed Salah látàrí bó ṣe ń ṣe bẹ́ẹ̀ gbá àwọn góòlù onírúurú wọlé lẹ́yìn tó dé ìpele góòlù igba tó ti gbá wọlé níbi ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL Mohamed Salah ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n ló ti gbá góòlù igba ó dín méjì wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool nígbà tó gbá méjì w lékún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lásìkò tó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà bákan náà ló tún fi ìtàn balẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ti mi àwọn níbi ìfẹsẹ̀mọsẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà tẹ̀léra wọn fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool Jurgen Klopp ló ti wá fi ìdùnnú rẹ̀ hàn sí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ tó fi mọ́ agbábọ́ọ̀lù Mohamed Salah níbàámu bí wọ́n ṣe jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbàgbẹ́yìn kojú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford àṣírí tó mú wọn bọ́ sí ipò kejì lórí tábìlì ìdíje orílẹ̀-èdè gẹ̀ẹ́sì EPL ní ìwòye ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí wọ́n wà ní òkè téńté orí tábìlì náà ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú mẹ́ta tí wọ́n fẹ́ gbé wọnú ikọ̀ agbábọ́ọ̀lù náà nínú oṣù kìíní ọdún tó ń bọ̀ láti ró ọwọ́ iwájú ikọ̀ agbábọ́ọ̀lù náà lágbára lára àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí láti rí agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli Victor Osimhen tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n fi orúkọ àwọn agbábọ́ọ̀lù mẹ́ta náà léde gẹ́gẹ́ bí agbáb agbábọ́ọ̀lù Ivan Toney tó ń kojú ìjìyà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford agbábọ́ọ̀lù ẹni ọdún méjìdínlógún látinú ikọ̀ agbábọ́ọ̀lù Club Brugge Antonio Nusa àti agbábọ́ọ̀lù látinú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ìyẹn Victor Osimhen Victor Osimhen ló ti ń dábí ẹdun rọ̀bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli nígbà wọn bó ṣe gbá góòlù mọ́kànlélọ́gbọ̀n wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù náà láti rí pé wọ́n gba ife ẹ̀yẹ ìdíje orílẹ̀-èdè Italy Scudetto ní s sáà tó kọjá bákan náà ló ti tẹ̀síwájú níbi tó roko tì sí ní sáà tó kọjá láti máa ṣe dáadáa sí i ní ìbámu bó ṣe ti gbá góòlù mẹ́fà wọlé ní sáà tuntun tó ti gbìnà yá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil Fernando Denise ló ti sọ di mímọ̀ pé òun kò ní fi ọwọ́ líle mú ọ̀rọ̀ ìfarapa agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Gabriel Jesus láti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Colombia àti orílẹ̀-èdè Argentina Gabriel Jesus ló ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látinú oṣù kẹwàá látàrí ìfarapa tó ní ṣùgbọ́n akọ́nimọ̀gbá Denise ló ti fi ìwé pe Gabriel Jesus fún ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ méjì tó wà ní iwájú wọn akọ́nimọ̀ọ́gbá Denise ló ti wá ṣe àfòmọ́ ọ̀rọ̀ pé ọwọ́ ìtọ́jú ni àwọn yóò fi mú agbábọ́ọ̀lù náà torí ìfarapa rẹ̀ Gabriel Jesus ló ti gbá góòlù kan ṣoṣo wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi ìdíje líìgì orílẹ̀-èdè gẹ̀ẹ́sì EPL nígbà tó ti gbá góòlù mẹ́ta wọlé níbi ìdíje UEFA Champions League lórúkọ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ pé àwọn yóò máa ṣe àmójútó ìfarapa agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí ó ti ṣe lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil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 Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti tẹ́tí gbọ́ wa ẹ bí ẹ ti wò wá àwa la máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá o ire ire kàbìtì.